pé gbòǹgbò fún àbáwá imam báyìí wọ́n bá wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà kọ́lọ̀ mọ́sá darí wọn. Assalamu alaikum wa rahmatullah. alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabatihi ajma'in لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة أما بعد أدقفون ولم وباوة ولم وبا الله وباتي أصوى لأسكوين تتشواني ألقبو دودو تنجاد الليلة للإقبار ولم أوابلون الله أرنا ولم سأجو سانفاني في متنوي kọlọjọ ń sànfàní fáwọn tá ń gbọ́ gbogbo apáta ọlọmọsá ìsìwá lọmọ àlìjẹnà kọlọmọ ìsìwá lọmọ ọ̀nà azawájú min ghairi li muslimi wa li muslima azawájú fitra fitratun insaniya wa sunnatun nabawiyya ìtí wọ́n ní dágbéyàwó nírọ̀lẹ́yìn òun náà ni ǹjẹ́ ẹni tí ń ṣe Islam ó lè fẹ́ ẹni tí ì ṣe islam bóyá lọ́kùnrin àbí lóbìnrin ṣẹ́rí káfẹ́yàwó àdámọ́ ọmọ èèyàn ni ẹni tí ó bá níyàwó tó ti tó níyàwó ilé ayé rẹ̀ ní balance ẹni tí ó bá lọ́kọ tó ti tó lọ́kọ ilé ayé rẹ̀ ní balance ẹ̀yin lẹ́mọ̀ òpin rẹ̀rìn àsìkò díẹ̀ ní fi rẹ̀rìn náà èyí tí ń fi sunkún lọ́pọ̀ jù tẹ́ẹ̀mà nítorí pé ìtọ́lọ̀ ń dá sí la ọfẹ́ ṣiṣẹ́ ọ̀hárí ṣẹṣẹ́ ọlọ́mọdé àdáfíà wàrúwọ̀ wọ́n fi zawaji ráhàtún lè zawjayn wọ́n ní ìníyàwó àbí ìní ọkọ yìí máa ń jẹ́ kí ara yẹn balẹ̀ yìí sì máa fún yàn lálàáfíà wa kamalul haya bẹ́ẹ̀ yẹn bá fẹ́ káyé rẹ̀ ó enjoyment ilé ayé yìí tí yẹn bá fẹ́ kó pé síyàn lọ́wọ́ wọ́n làbí kéèyàn mari tí ó bá ti sí marriage nínú ìgbésí ayé yàn enjoyment ilé ayé yóò pín fún yà ọlọ́mọdé wà láàmú ọ wà dínú àádọ́m mí zawaj ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ wá rí ẹ̀sìn ẹ̀sìn ó ju ìyàwó lọ a rí nínú àwọn ẹlẹ́sìn tí wọ́n jẹ́ ànábì ọlọ́ tí wọ́n níyàwó wọn ò torí ẹ̀dẹ́ lérí ibú a sì nínú wọn tí wọ́n fẹ́ yàwó tí wọ́n bímọ àmọ́ èyí tó ṣe pàtàkì jùlọ òun náà ni pé ká mọ̀ pé torí ẹ̀sìn lọ́lọ́run ṣe dá wa ẹ wá kágbéyàwó ká lọ́kọ òun wà nínú gbádùn ayé lẹ́yìn tọ́lọ́run ọba tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa gbogbo àwọn tí ọlọ́run ti ṣe léwọ̀ fún ọlọ́mọṣàbá yí gbèsè ayé wọn padà lèyájì lè dín ẹjọ́ ọ̀dọ̀dẹ̀ yé wa yí pé nítorí ẹ̀sìn nǹkan là á ṣe ń fẹ́yàwó ṣẹ́rí gbogbo tá a bá ń ṣe ilé ayé à ń fẹ́yàwó ni à ń ṣiṣẹ́ ni à ń lọ à ń bọ̀ ni à ń ṣe gbogbo eléyìí nítẹ̀kùn náà musa ìdàtàn lè dín kó lè bá ràn wá lọ́wọ́ lérí ẹ̀sìn ni ẹ̀sìn gan lọ́lọ́run torí ẹ̀ dá wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń sọ nínú sọ́dún zariyat aya 57 ọlọ́run bá ní a'udhu billahi minash shaitanir rajim wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àádọ́mẹ̀ èèyàn lásán àti èèyàn adá wọn torí kan wá sẹ́sìn nìkan torí ẹ̀sìn nìkan ọlọ́run sì dá wa ọlọ́run sọ nù àyà mi oníyà ayé wa lẹ́bí náà mánu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ìtẹ́kùlọ́ àkàtúkọ̀ọ́tì ẹ bẹ̀rù ọlọ́run ọba o bó sì yẹ ká ẹ bẹ̀rù ẹ̀ wala tamutunna ẹ gbọ́dọ̀ kú illa wa antum muslimun àfi kẹ́ ẹ kú sínú islam sáǹgbọ́n tọ́lọ́wọ́n bá ń sọ báyìí ọlọ́run dá wa nítorí ẹ̀sìn nígbà tí ó dá wa ó dá wa nítorí ẹ̀sìn ó wá ní gbogbo àtàbà láyé ká láyé lẹ́ni tí ń ṣẹ̀sìn ọlọ́run ìparí ìrìn àjò wa òun náà ni ọjọ́ òkú ọlọ́run má jẹ́ a jáde lọ lè bọ́lọ́run ọba má jẹ́ a jáde lọ sàárè lẹ́ni tí ó máa ṣẹ̀sìn mí yàtọ̀ sí islam ayẹlẹ́ ìwànú alimuran ayàwọn òòtù wàzàwájú wàgáìrúhu mínàlẹ̀ àmàlì wal khairati musa'ida ala tahqiqi al-ibada gbogbo tá a máa ń ṣe láyé ìyàwó la níní ọkọ la níní ilé la kọ́ ni gbogbo tá a máa ń ṣe wọ́n ní ká máa gbà pé lò fẹ́ sìn ní o nítorí ẹ̀sìn ọlọ́run ṣe dá gbogbo nǹkan yẹn fún wa ọlọ́run ní wọ̀lẹ́dí kọ́lákọ́lákùn máa fi àrídì jẹ́mí à ọlọ́run ọba ní gbogbo tó wà lérí ilẹ̀ ẹ̀yin ni mo dá fún kẹ́mà ẹ̀jọ́ yẹn mo wá dẹ́yìn fún kíni wọ́n máa kọ́lákùn jìnnà wọlé ìnsá ìlàlẹ̀ àbùdùn mo wá dẹ́yìn fẹ́sìn nínú tọ́lọ̀ ń dá tá fi gbádùn ẹ̀sìn lọ́kọ òun náà níyàwó ọlọ́run bá sọ fún ọ́nà àyà mi ó ní wabtagi fi ma ataka Allahu daral akhirah ọlọ́run bá ní gbogbo ń tàbá ṣe fún ọ láyé máa fi wá ojú rere akhirah ni máa fi wá ojú rere ọlọ́run daral akhirah kí náà ń pè daral akhirah jama àlìjánná gbogbo ń tọ́ka fẹ́ ṣe máa ro àlìjánná kó tó máa ṣe tí ó lídìí rẹ sálìjánná múra sí tí ó lídìí rẹ wọnú náà mọ́dàwọlé wọlé àtàǹsọ̀nà sí ibàkà mí náà dùnìyà má gbàgbé ìpín tiẹ̀ náà nílé ayé nínú ìpín wa ní kálọ́kọ ká ní ìyàwó suratul Qasas àyà seventy seven. al-islam hasa ala ikhtiyari sahibati din gbogbo àtà àbá ń gbọ́rọ̀ lẹ́nu ànábì nípa ìyàwó àbá ń gbọ́rọ̀ lẹ́nu àwọn àfẹ́sìn wọ́n ní ní tá ànábì sọ fún ká máa sojú kòkòrò ẹ̀sìn lára ọkọ nítorí pé tá a bá sojú kòkòrò ẹ̀sìn tí ọba jẹ́ pé aníyàwó àbá lọ́kọ tí ọba jẹ́ pé nítorí ẹ̀sìn láti fẹ́ wọn wọ́n padà dẹ̀sìn rú mọ́ wọn lọ́wọ́ èyí tá a fi wá wọ àlìjánná èèyàn wà lọ́lẹ̀ wọná fọ́lẹ̀ ìyá àdóbìlá kọ́lọ́mọ́sà ìsọ níbẹ̀ nínú hadithi tí ọwa òfìrìwáyà ìdá àtàkùn mọ̀ntàrúdáwọ̀n dínà wọ̀ anabi ní tẹ ẹ bá ti rí èèyàn tó lẹ́sìn tó sì níwà fàṣàwùjú ẹ̀fọ́ ọmọ yín obìnrin fún kí lóò anabi sọ yẹn tó lẹ́sìn tó ní ìwà sẹ́rí ẹ̀sìn náà níwà ìwà lẹ́sìn àmọ́ torí pé àwọn èèyàn ń gbà míì wọ́n máa dá wọn sẹ̀sìn wọ́n máa wọ àwọn àwà míì tí yóò kú káàtó wọ́n máa pé ebe èèyàn ni èèyàn ni lóòótọ́ àmọ́ gbà pé ìwà gangan náà ń pè lẹ́sìn ẹ̀sìn gangan náà wọ́n ń pè ní ìwà anabi yẹn dúró ń bẹ̀rù nítorí pé tá a bá fọmọ wa fún ẹni tó lẹ́sìn ọmọ wọn padà ní problem tùrẹ́sìn ni èjì yìí ò ní problem anabi wa muhammad sallam anabi kó àwọn sàábà jọjọ kan ó ní tún ka wùlímọ́ra àtúlẹ̀ àrùbá ó ní àwọn èèyàn máa fẹ́ yàwó torí nǹkan mẹ́rin lèmá lè ha nítorí pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ yọ máa yọ owó gbà lọ́wọ́ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yọ máa fi tán ayé ẹ̀sìn wọ́n lè hásàbí ha àbí ẹbí rẹ̀ dá àwọn ẹbí rẹ̀ wọ́n promote ọkọ ọmọ wọn wọ́n lè jàmáàdì hà àbá fún lẹ́wà ẹwà yìí yóò máa wù kò ní jẹ́ ọmọ wo ìta yóò sì tún bí àwọn ọmọ tó lẹ́wà fún nítorí pé obìnrin tó bá rẹwà yóò bí ọmọ tó rẹwà wọ́n lè dín ní hà á sì máa ń fẹ́yàwó nítorí ẹ̀sìn ànábì wa fi owó lẹ̀ ó fi ẹbí lẹ̀ ó fi ẹwà lẹ̀ nítorí pé owó máa ń tán ẹbí máa ń tán ẹwà máa ń tán ànábì ni wọ́n lè dín níyà wọ́n máa fẹ́ ìyàwó nítorí ẹ̀sìn náà fásitì fàdébèzà ti dín àmẹ́yìí tí ọba ní ẹ̀sìn yẹn gangan ní kẹ́ mójútó òun ní kẹ́ fi ṣèyàwó torí ìjọ tó bá pọ̀ lọ́wọ́ rẹ̀ ẹjọ́ náà níjọ tó bá kéré yóò ṣe sòrò tó bá lẹ́sẹ̀ gẹ́rù ni mùsùlùmí náà àn tá a bá tó ń sọ pé àwọn tí ì ṣe mùsùlùmí ìran méjì ni wọ́n wọn ò pé mẹ́ta àlùmùsùlùmí àwọn abọ̀rìṣà alladhina ya'buduna al-awthana wal-asnam àwọn tí wọ́n gbẹ́gi léèrè tí wọ́n gbẹ́rin léèrè àtàwọn tí wọ́n kórin tí ò wúlò fún wẹ́dà mọ́ tí wọ́n kó kalẹ̀ tí wọ́n ń ta tí wọ́n pè lọ́lọ́ àwọn tí wọ́n bọ omi àtàwọn tí wọ́n bọ màálù bí àwọn alihandusiya alihandusiya àbí àwọn tí wọ́n jẹ́ pé alimajusiyun ni wọ́n àwọn ń bọ náà tí wọ́n fẹ́ sin ọlọ́run wọn wà dáa iná iná yẹn ni wọ́n máa wọ́n gbà pé kò sí ti nọ́bà tí ò ní tán kò sí ti nọ́bà tí ò ní jó iná ló gbọdọ̀ jọ lọ ọlọmọṣẹ́ sọ níbẹ̀ mọ́ni lẹ́sẹ̀ halakọ̀ náà ta dáná ẹ̀ ẹ̀ àbí iná ló rẹ̀ Allah òní ọlọ́run ọba gbogbo àwọn abọ̀rìṣà yìí àtàwọn kọ̀sọ́lọ́hún ṣẹlẹ̀ àwọn kọ̀sọ́lọ́hún abọ̀rìṣà làwọn náà èṣù wọn ń sìn ẹni bá ní ọ̀sọ́lọ́hún tó sì rí sánmà tó rí ilẹ̀ tó ń rọ̀ tára ń sán tó ní ọ̀sẹ́nì kankan tó dáa èṣù ní sìn free thinker là ń pè wọn àwọn ní ọ̀sọ́ lọ́hún wọ́n làwọn ọ̀sẹ̀sìn kankan ó sì ní sẹ̀sìn kankan wọ́n lọ gbàgbọ́ ọ̀sẹ̀sìn àwọn gbàgbọ́ ọ̀sẹ̀sìn ẹ̀sìn tó ń ṣe òun náà lẹ̀sìn sùn gbogbo àwọn abọ́gibọ náà báyìí àwọn tí wọ́n máa ń gbé ìpèsè léríta mẹ́ta tí wọ́n máa ń kí àwọn àgbà tí wọ́n máa ń kí àwọn ayé gbogbo àwọn ẹlẹ́bọ olóòṣà tí wọ́n ń sọ̀rọ̀ òdílé àwọn kan nìyẹn sẹ́ẹ̀rí gbogbo àwọn yẹn ẹlẹ́bọ làwọn ẹnìkejì nínú àwọn Ah, ẹni tí ì ṣe mùsùlùmí ahlul kitabi minan nasara wal yahud òun náà ni àwọn tá a fún ní síra síwájú tá a ní muhammad sallam wá dé tí wọ́n wá gbà fún ànábì tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀sìn tí ó wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ tí wọ́n ń pe ànábì Ìsá ní ọmọ ọlọ́run wọ́n sì ń pe ah, ah, uzairu ibnullah àwọn yahud ṣẹ́ra àwọn eléyìí ahlul ni wọ́n ìran kan làwọn náà a fún àwọn ní tíra àwọn méjì ni àyídà nasara àbí kó jẹ́ yahudi kiri yóò àti àwọn jù àwọn méjèèjì tọ́lọ̀ ni pè ní kèfèrí nìyẹn àwọn méjèèjì kèfèrí ni wọ́n bọ̀tọ̀ ọlọ́run bá pín wọn sí méjì kódà wọ́n pọ̀ ọlọ́run sọnù aya quran oní lam yakun lil ladhina kafaru min ahlil kitabi àwọn kèfèrí nínú àwọn tá a fún tíra wal mushrikin àtàwọn abọ́gibọ̀ pẹ̀ munfakin wọn ọ̀dọ́ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ hatta ta'tiyahumul bayyina ojú ọ̀nà kan náà wọ́n rìn tẹ́lẹ̀ nígbà tí ìsìláàmù dé ni wọ́n pinra wọn lọ́tọ̀ọ̀tọ̀ kèfèrí náà gbogbo wọn sẹ́mu kọ́ ọlọ́run ọba ní alul kitab ọlọ́run ọba ní kèfèrí ni wọ́n àwọn abọ́gibọ̀ pẹ̀ náà kí ọlọ́run pè wọ́n kèfèrí gbogbo wọn àmọ́ ọlọ́run ọba pè wọ́n sí ọ̀tọ̀ wípé alùkìtàbí kèfèrí tí wọ́n tọ̀ àwọn alẹ́bọ̀ kèfèrí tí wọ́n tọ̀ ọlọ́ni iná lẹ́dí na káfàrú min alìkìtàbí àwọn tí wọ́n ṣe kèfèrí náà wọ́n ta fún tíra síwájú wọ́n ni mọ̀ṣìrìkí àti àwọn abọ́gibọ̀pẹ̀ fi ìnàrí jahannam inú na jahannam ni wọ́n lọ wọ́n yẹ sẹ́yìn dáadáa bó òun ṣe wá fẹ́ ọba adẹ́dàálẹ̀ tí wọ́n máa wá máa pè ń tí wọ́n máa sin ta dá tí wọ́n máa dúpẹ́ fún ta dá tẹ bá wà wọn méjèèjì ẹ̀rí pé ntọ́lọ́ndá ni wọ́n máa ń pè ntọ́lọ́ndá ni wọ́n máa ń kì ntí ni wọ́n máa ń béèrè rẹ̀ lọ́wọ́ ẹ̀ kọ́dà bọ́nà bá tún sọrí fún wọn yóò ní òṣèun ògún ògún akálá àbí kó ní òṣèun jésù ọlọ́mọsàbá ni yé wọn padà sí dáadáa gbogbo àwọn tá a lẹ́bí nù ọlọ́mọsàbá pè wọn padà حرم الزواج من النوع الأول الإسلام حرم الزواج من النوع الأول ẹ̀rí àwọn agbọ́gibọ̀pẹ̀ ìsìláàmù ní a gbọ́dọ̀ fẹ́ wọn lọ́kùnrin a sì gbẹ́dẹ̀ fẹ́ wọn lóbìnrin wọn gbọ́dọ̀ jáná fún wa ọmọ àwọn gbọ́dọ̀ lọ́dọ̀ wọn a sì gbẹ́dẹ̀ fẹ́ ọmọ tí wọn náà lọ́kùnrin àbí lóbìnrin ittafaqal sahabatu ala dhalika wal fuqaha gbogbo àwọn afẹ́sàn àtàwọn sàhábà ni wọ́n panu pọ̀ lórí ẹ̀ ipe bàbá bọ́rẹ̀ abọ̀rìṣà ìyá ọlọ́sùn ìyá alágẹmọ ìyá abọ́rẹ̀ olóró ìdílé tí ń sin ṣe tó mójútó tó sì ń sọ pé báwọn ṣe wà yìí Ògún ni bàbá táwọn òòṣà ni ìyá táwọn ọ gbọ́dọ̀ fún wọn lọ́mọ ó sì gbọ́dọ̀ fẹ́ máa lọ́dọ̀ wọn lókùngbà tó ń bá ń bẹ lérí ìgbàgbọ́ yẹn ọlọ́run sọ nínú Kùránì Karim Suratul Baqara àyà 2221 ọlọ́run bá ní ولا تنكحوا المشركات لا يتزوج المسلم من المشركة ọlọ́run ni a gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́pọ̀ lóbìnrin inú àyà tó ti sọ òun náà ni mo sọ yìí suratul Baqara àyà 221 ọlọ́run ni wala tankihul mushrikat àwọn abọ̀rìṣà lóbìnrin ìyá ni àbọ́mọ obìnrin tí ń bá ń bọ̀rìṣà tó nígbàgbọ́ nínú èṣù tó nígbàgbọ́ nínú òrìṣà ẹ gbọ́dọ̀ fẹ́ wọn láíláí hatta yu'min títí tí wọ́n fi gbà islam wala amatun mu'minatun khayrun min mushrika kẹ́ẹ̀lì fẹ́ ẹrú tó jẹ́ olùgbàgbọ́ òdodo ó sì lóore ju ọmọ ìyá abọ́ rẹ̀ tẹ́fẹ́ fẹ́ lọ àti ìyá abọ́ rẹ̀ tọ́ fẹ́fẹ́ ọlọ́run nípa ọ̀fẹ́rú tó nígbàgbọ́ ó lóore jùlọ eléyìí wà ní suratul Baqara àyà 221 àyà ilé amálẹ̀ pé a gbọ́dọ̀ fẹ́ ẹni tí ń bọ òrìṣà lọ́kùnrin àmín lóbìnrin a gbọ́dọ̀ fẹ́ ẹni tí ń bọ òrìṣà lóbìnrin tọ́ wọ́láwù àjẹbátikùn ọlọ́run bá ní ìbá àwòyí kọ́ máa da yín lọ́rùn ẹ má fẹ́ o ẹ má fẹ́ o ẹ lè wà nínú ilé kẹ́nìkan máa wá bọ̀gún kọ́ lọ́kọ rẹ ní kó ní iṣẹ́ ti ẹnu kó ló ń fẹ́ sọ̀rọ̀ òdílé kó ní ìyá òun ìyàwó rẹ ipe àwọn fẹ́lẹ̀ lè bí ajá sídìí ọlọ́run ní má fẹ́ wọn àwọn náà sì gbọ́dọ̀ fẹ́ ọ eléyìí ti kílẹ̀ ànú kura nínú àyà mi ọlọ́run ní wàlá tumsiku bi isomil kawafir ọlọ́run bá ní ẹ̀ẹ́rí ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ti gbọ́ lọ́n gbọ́ ẹ má tún fẹ́ àwọn obìnrin tí wọ́n láwọn ní kù níbi òrìṣà ẹ má fẹ́ wọn mọ́ nígbà wọn ti láwọn ọba yín sí ìsìlámù yẹn ẹ fi wọn lẹ̀ wọ́n ní Umar bin Khattab nínú àwọn sọ̀hábà tọ́lákọ̀ imra'atayni kọ̀ríbata bínta abi umayya wa umma kulthum bínta amru al-khuzaiya umar bin khattab nígbà tí ń lọ madina ìyàwó méjì ló filẹ̀ maka tí wọ́n láwọn tẹ̀lé lọ wọ́n ń porúkọ kan ní kọ̀ríbá wọ́n ń pè kan ní umu kulthum ọlọ́run sọ fún àwọn sàábà pé wọn ò bá máa da yín lọ́rùn ìbá àjọ ọmọ ti wà láàrin wala tumsiku bi ismil kawafir ẹ má fi abọ̀rìṣà sílẹ̀ o ọ̀nà yẹn òjọra yẹn o aya yìí ó wà ní suratul mumtahina aya ẹlẹ́ẹ̀kẹwàá eléyìí tó yẹ wá pé àìfẹ́ obìnrin tí ń bá ń bọ̀rìṣà tí ń sin Ògún tí ń sin Ọya ẹlẹ́ẹ̀kejì la tatazawwaju al-muslimatu min al-mushrik bẹ́ẹ̀ ni mùsùlùmí tó jẹ́ obìnrin náà òun náà gbọ́dọ̀ fẹ́ ọkùnrin tó jẹ́ abọ̀rìṣà ọlọ́run láti ní àmọ́lẹ̀ ní kura ọlọ́run bá ní wàdá tún kẹhùn lè mọ̀ṣúìkì àwọn ọmọ yìí obìnrin ẹ gbọ́dọ̀ fi wọ́n fún àwọn tí wọ́n ń bọ̀rìṣà wàdá tún kẹhùn lè mọ̀ṣúìkì àǹkàhá yóò kìhù eléyìí ṣe látẹ́ǹkìhù látún kìhù ẹ gbọ́dọ̀ kan máa yín obìnrin fún àwọn abọgibọ̀pẹ̀ àtàyọ̀mìnúrùn títí táwọn náà fi máa gba Islam wàlà abdun mu'minun khayrun min mushrikin walau a'jabakum ọlọ́wọ́n ọba ní kẹwàá fẹ́ ẹrú tó jẹ́ ọkùnrin ó sì lóore ju abọgibọ̀pẹ̀ lọ ìbá jẹ́ pé abọgibọ̀pẹ̀ lọ́kùnrin yẹn ń da yín lọ́rìn ń sì ń wò yìí. ọ̀làyíkà ọlọ́run fẹ́ sọ sábàbí tó fi ní amáfẹ́ wọn ulaika yad'una ila an-nar ọlọ́run bá nítorí pé àwọn atọ́gibọ̀ pé wọ́n padà sọ ọmọ yín dọ́mọ ná inú náà làwọn ń pèpè lọ wallahi òun pè yín lọ síbi àlìjánà ọlọ́run pè yín lọ síbi àlìjánà àwọn atọ́gibọ̀ pé ń pè yín lọ síbọ̀ inú náà wal maghfira ọlọ́run pè lọ síbi àmọ́ àwọn àwọn ń pè yín lọ síbi tẹ́ ẹ̀ ti ní rí àforíjì bí ìdíni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òyìnbó yìí nù ayé àti yín lè ná sí aláhùn yàtọ̀ zakarun ọlọ́run bá ní àlàyé là ń ṣe fún yín ni o àlàyé là ń ṣe fún yín bóyá ìrántí bóyá ìgbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu sọ́tò bàkàrà àyà tútù wà àyà kan náà lóko gbogbo ẹ̀ lọ́lẹ̀ wọlé wọ́n bá ti ní a ah, ọmọ tààrí wọ́n ní ń dafa wọ́n ní ìyá rẹ̀ náà ń dafa wọ́n ní bàbá rẹ̀ náà gbòòrò wọ́n ní wọ́n ń ṣe ìgbónúkó wọ́n ní wọ́n ń ṣe ìlágẹmọ ẹ̀lúkú ẹ̀yọ̀ àwọn ọmọ ẹlẹ́yọ̀ àwọn ọmọ lákójọ tó ní ìdílé àwọn ìdílé lákójọ ní Allahu Akbar àwọn òsì nífi lákójọ rẹ̀ gbogbo ẹni tí wọ́n bá ti ń bọ̀rìṣà lé wọn lọ́kùnrin lóbìnrin ẹ̀ ní fẹ́ wọn àwọn náà sì gbọ̀ẹ̀fẹ́ yín àyà kùránì tó kílíà mùsùlùmí tí wọ́n gbé bọ́ńgọ́ tó náà ń sọ̀rọ̀ òdílé tí sì wọ́n mọ́sáàsì bákan náà làwọn méjèèjì bákan náà àbí kí làwọn tó ń ṣe tọ́lọ́wọ́n fi sọ wọ́n di kèfèrí ẹlẹ́bọ iná lòun náà ń ṣe ń ṣe kùrùbán ọlọ́wọ́n bá tún sọ nínú sólò Hudaybiya nígbà tí ànábì fẹ́ wọ Mákà àwọn kèfèrí wá ní àwọn ọ̀fẹ́ kànábì ọwọ́ mọ́kà ní àwọn fẹ́ kọ́dọọdún tí ń bọ̀ kó tó dé kó tó wá sí mọ́kà anábì wá ní ọ̀dà ẹjẹ́ àjọ ṣe àtúnṣe láàrin ara wa àwọn náà bá jà wá a fẹ́ ṣe umran anábì lá padà àwọn sàábà á padà bó anábì ní ẹjẹ́ á padà ibà ti jọ sọ wípé ọdún tí ń bọ̀ láwà ah, ọdún tí ń bọ̀ náà dé tàn àwọn obìnrin kan náà wá sá kúrò ní mọ́kà tán jẹ́ àwọn obìnrin àwọn náà wá ń bá ànábì níbi títí ń ṣe sólòrò débíyà ní àárín maka sí madina ó kù díẹ̀ táàdé maka ní ààyè yẹn wà ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo idha ja'akumul mu'minat tí àwọn olùgbàgbọ́ òdodo muhajiratin famtahinun tí wọ́n bá wá bá yín lẹ́ni táwọn náà ṣe ìjírá eh, famtahinuhunna ẹ béèrè lọ́wọ́ wọn nípa ìmánì wọn tí wọ́n bá ní àwọn ti gbà Islam Allahu a'lamu bi imanihim ọlọ́run ọba ti mà ìtọ́wà lẹ́mìí wọn fa in alimtumunna mu'minat tọ́ba dá yín lójú wípé olùgbàgbọ́ òdodo ni wọ́n àwọn obìnrin yẹn tí wọ́n kú lábẹ́ ọkọ wọn fala tarji'unna ila al-kuffar ẹ má dá wọn padà sọ́dọ̀ àwọn kèfèrí ọkọ o la hunna hillun lahum àwọn obìnrin yẹn ò lẹ́tọ̀ọ́ sí wọn wàlà hum hélò làwọn bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin yẹn náà lọ́tọ̀ sí wọn má ìtumọ̀ ẹni pé àwọn obìnrin tí wọ́n wá láti Mákà tí wọ́n ń bọ̀ rìṣà tẹ́lẹ̀ nígbà wọ́n ti gba Ìsìlámù wọn ò lẹ́tọ̀ọ́ sí àwọn ọkọ wọn má wọn ò lè fẹ́ wọn má àwọn ọlọ́run wá láwọn ọkọ̀ yẹn gan wọ́n bá tún wá láwọn fẹ́ so ìdí wọn padà pé ọ̀dà ó ti gbà Islam àmọ́ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ tún so ìgè padà kọ́ máa jẹ́ ìyàwó mi ọlọ́run bá ní àwọn gan lẹ́tọ̀ọ́ sí wọn mọ́ ọkọ̀ àwọn ọkùnrin yẹn náà lẹ́tọ̀ọ́ sí wọn mọ́ kí là ń gbọ́ inú àyà yẹn Suratul Mumtahina àyà ẹlẹ́kẹwàá ọlọ́run dì kílẹ̀ pé ẹlẹ́bọ lọkùnrin ẹlẹ́bọ lóbìnrin tó ṣe máa pèrè pé ẹ̀dàkùn ẹ̀yin mo ní kí n lọ́mọ̀ tó bá máa ń ṣe ó ní wọ́n máa ń so òsà ọwọ́ afẹ́ lóde fẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ náà kí lóun náà máa ṣe mo ní kí ló sísà sísà ni ẹ wọ́n ní bàbá rẹ̀ bá kú òun lọ bá gàn mo ní sísà ọ̀fẹ́ máa lọ lè gun mọ́tò ọ̀fẹ́ máa lè gun mọ́tò nínú ká ọlọ́yẹ kọ́ padà wá lè wọ ná mo ní kèfèrí lọ́ba kèfèrí ìlíyan ọba ọmọ rẹ̀ náà kí lóun náà jẹ́ wọ́n kọ́kọ́ kì í ságbóná kó dídí oṣù kan kó tó di kí wọ́n yọrí ẹ̀ jáde náà tó wá wé bọ́ọ̀nù wọn pè kán tó wá dé ládé alimusirikun ọ̀rọ̀ tí wọ́n ti kílíà ọ wá kú àwọn ahlul kitab àwọn tá a fọ́n tíra síwájú before kì í fèrè làwọn náà o àbọ̀lọ́hún àbíkínlẹ̀ lọ́wọ́ pè wọ́n innal ladhina kafaru min ahadili kitab ọlọ́run wá yọ tiwọn ọyọ ọyọ kèfèrí nínú kèfèrí ọlọ́run wá níṣẹ́ ẹ̀rá àwọn kèfèrí eléyìí ẹ má fẹ́ ọmọ lọ́dọ̀ wọn káwọn náà sì máa fọmọ lọ́dọ̀ wọn ẹ rí àwọn alùlùkítàbù kèfèrí làwọn náà ọlọ́run wá sí lẹ́tọ̀ọ́ fáwọn àtàjẹ́ mùsùlùmí káwọ̀ fẹ́ obìnrin wọn àmì ìwọ̀ ni fún àwọn ọkùnrin tiwọn kí wọ́n fẹ́ obìnrin tiwa àwa lè fẹ́ kọ́ńfọ́ àwa lè fẹ́ sadé àwa lè fẹ́ Rebeka àmọ́ Sunday ò lè fẹ́ afúsọ bẹ́ẹ̀ ni kọ́lá ò lè fẹ́ Zainab gbogbo ẹ̀ lọ́láyà ọlọ́run bá sọ nínú Al-Qur'an al chapter five verse five Suratul Ma'idah ọlọ́run bá ní aliyahuma lẹ́ni ẹ máa gbọ́ òhìlá lakumu tọ̀yìbá gbogbo tó dáa mo ṣe lẹ́tọ̀ fún yín wàtọ̀ àmúlẹ́dínà utul kitaba hillul lakum ọlọ́run bá ní gbogbo oúnjẹ àwọn tafúntìrà ẹ̀tọ́ ni fún yín kẹ̀mà jẹ oúnjẹ wo ni wọ́n lè fà sí jama. daba yoo hɔ àwọn ɛrɛ náà wọn tí wọn bá segin tí wọn bá du ɛ máa jɛ fúlàn náà bí náà gba anabi gbɛna lɔwɔ yahoo díjɔ kan tɔjɔ bìnrin pɔyisi wọn anabi si ɔlɔ ɔjɛ díɛ mbɛ ɔba ju yoko lɛ ɛrɛ n sɔrɔ ɛrɛ ni ɛn ni ma wọn fún mi ní alara iwɔ wà o ma jɛ o yahoo díya náà padà kɔjá ń anabi náà o sì fún mi ó ní tọ́wá jẹ́ pé òkùrọ̀ bá ní ọ́ òkú á sinmi tọ́wá sì jẹ́ pé olódodo ní ọ́ ẹran ò ní ṣe ọ́ nìkankan wa ta'amukum ọlọ́run ló jẹ́ tí náà hillun lahum ẹ̀tọ́ ni fáwọn alùlìkítàbì àwọn yahudi àti nasara káwọn náà máa jẹ́ àfóúnjẹ ọdún nìkan ni ọ̀dá torí oúnjẹ ọdún yẹn ó ti ní bá pẹ̀lú òrìṣà wal muhsanati minal mu'minat ọlọ́run àwọn obìnrin tí wọ́n mára dúró nínú àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀tọ́ ni fún yín kẹfẹ́ wọn wọ́n ni mọ́ sọ́nà àti mìíràn lẹ́dí iná òótún kìtà bàmí kọ́bìlìkùn àwọn tí wọ́n mára dúró tí wọ́n èso ní sìnà nínú àwọn tá a fún tíra síwájú yín àwọn wo ni wọ́n fún tíra síwájú wa kiriyó àti yahudi ọlọ́run ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni fún yín kẹfẹ́ àwọn náà ìdá àtẹ́yìntúmọ̀ náà ojú ra wọn tẹ́ bá ti fún wọn ní owó sàdáàkì wọn mọ̀sínín ghayra musáfihin wàlá mùtẹ́fífì àkàdán ẹ̀yin náà yóò wá jẹ́ pé ẹ̀yin náà ẹ mára dúró ẹ wọn ní ìṣúlọ́kà ni kìí pé ẹ máa bá wọn ti sàfà òun náà ni ìbàjẹ́ wàlá mùtẹ́fì àkàdán ẹ̀ẹ́sì ní máa mú wọn ní ọ̀rẹ́ kọ̀kọ̀ ọ̀rẹ́ zina tẹ́yìn bá ní kò sí àyà tó tako woman friend àti man friend àyà ẹni wàlá mùtẹ́fì àkàdán ọ̀rẹ́ kọ̀kọ̀ tá a sọ yìí tí bàbá ìyàwó ọmọ pàǹfẹ́ra ọlọ́run bá ní ẹ̀ níbà wọn ṣerú ẹ̀ ẹ̀fẹ́ wọn sílé àwọn olọ́dọ̀ ni wọ́n fẹ́ èèyàn mélòó èèyàn méjì àwọn mùsọ̀nàtì mínàlè mùmínàtì àwọn obìnrin tó dúró déédéé tí wọ́n ìsalágbèrè wàlè mùsọ̀nàtì mínàlè dínà wútùlù kìtàbà min qablikum àwọn tára wọn dúró tí wọ́n gbára dúró ní àwọn kiri yóò náà ẹ̀lẹ́fẹ́ wọn wa man yakfur bil iman faqad habita amaluhu wa huwa fil akhirati min al khasirin gbogbo ẹni máa ń ṣe kèfèrí pẹ̀lú iman iman iman ní ká gba ń tọ́lọ̀ ń sọ yìí gbọ́ ọlọ́run ọba ní ẹni bá ṣe pẹ̀lú iman iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ láyé àti lọ́run tó bá dọ̀run yọ wá sọ Suratul Maida ayé ẹlẹ́ karùn-ún kí là ń gbọ́ nínú ayé àtàkà jàmá àwọn o ìbẹ́nu Kùránì dọ̀la ìparẹ́ ọlọ́run la lè àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin ó tún ní alẹ́ fẹ́ ta ní èyíkéyìí ẹlẹ́sìn tá a fún tíra síwájú yahudi àti nasara ọlọ́run ní ẹ̀tọ́ ni fún yín èmi ọlọ́run mo ṣe lẹ́tọ̀ tani wàá délé wọ̀ jama kò sí yóò máa lọ tọ́ọ̀tì ẹ̀ yóò máa dẹrun àbí àbí wọ́n máa lò jáàbò lọ tọ́ọ̀tì yóò máa bẹnu ẹ̀sìn ẹ̀ yóò máa pàtẹ́wọ́ yóò máa jó yóò máa lòlò bọ́bá tún délé yóò tún ṣe náà fìjì fún rẹ̀ ìwọ náà sì wà mí tó ṣe tàá dìdì rẹ̀ ẹjọ́ wà nílé Allahu ẹni bá lé wọ̀ ni ó ti ṣe kèfèrí sí imán bàbá wa kan wọ́n sì mí kan lẹ́lẹ́ wọ́n sì mí kan lẹ́lẹ́ yìí méjì Allahu Allahu Akbar aya kura chapter 5 verse kin jama verse 5 kin tó wá lọ bí shurutu zawaji rajul muslim min an-nasraniyya aw al-yahudiyya kato àwọn májẹ̀mú tó wà tá lè fi fẹ́ wọn toro ni májẹ̀mú Ọlọ́run náà ka májẹ̀mú sínú aya yìí ejin kon lo bi amma zawaju lil muslimati min ar-rajul lil masihi haram ǹjẹ́ obìnrin mùsùlùmí ó wá lè fẹ́ kiriyoni ọkùnrin àbí Yahudi lọ́kùnrin aráàmù lélẹ̀ ọlọ́ni huwa alladhi arsala rasulahu bilhuda wa dinil haqq ọlọ́wọ́n bá sọ pé òun rán nábì sí wa pẹ̀lú mọ̀nà àti ẹ̀sìn òdodo léyìí lè ra òun ala dini kullihi kó lè bá fi ẹ̀sìn Islam borí gbogbo ẹ̀sìn walau kariha al mushrikun àwọn mushrikun ẹlẹ́bọ̀ wọn ò bá máa fẹ́ tí ẹni tí ọjẹ́ alùlìkìtàbì lọ́kùnrin tó bá fẹ́ obìnrin yín islam àbí òkè lọ́wọ́ ní àbísàlẹ̀ obìnrin mùsùlùmí ọwọ́ wà lábẹ́ ẹni tí í sí mùsùlùmí islam tó wọ́n sàlẹ̀ ń bẹ̀ arákùnrin yẹn ló ní kọ̀wáàbà òun ló ní àṣẹ ọlọ́run dẹ̀ ní islam ò gbọ́dọ̀ sàlẹ̀ òkè ní islam mọ́ ìmọ̀ wà àkọ́kọ́ ayà táwọn fà mú wá ní ẹlẹ́ẹ̀kejì wàlá ń yẹjẹ aláàlọ́ọ̀bù lè káfírínà alẹ́lẹ́mọ́mìnínà sẹ̀bílá ọlọ́run ọba ní òun ò ní fi àwọn kèfèrí ṣọ̀gá fún àwọn mọ̀mìnì òdodo láyé kọ́ wá jẹ́ pé kèfèrí náà máa ṣọ̀gá fún mọ̀mìnì mọ̀mìnì mọ̀mìnà wọn bẹ́ ń sàlẹ̀ kèfèrí àtọ̀mọ́ta bá wá sí kíni ọwọ́ wà lókè ọlọ́run ní síbẹ̀ anábìnrin àti islamu yà lú wàlẹ́ ayọ̀ ọ̀la islamu wọn bẹ lókè ni wọn bẹ lókè islam dáàrù kùtì ní lọ́gbà àdísì wa àfẹ́nà wùl albani bàbá albani ní àdísì lálàáfíà àwọn àfáà ní àyà yìí tẹ̀sí kílíà nígbà ọlọ́run bá ń sọ̀rọ̀ ó ní wọlé mọ̀ sọ̀nà tí mìíràn lè mọ̀ òmìnira àwọn obìnrin wọn lọ́lọ́ ní káfíń ọlọ́wọ́n sọ pé kán fẹ́ àwọn ọkùnrin wọn àwọn obìnrin wọn lọ́lọ́run sọ nùkúra ayà kan tó wá wà ọlọ́run ní wàdà tó ń kí wúlé mọ́ṣúríkì náà hàtà yòmínú ẹ má fi àwọn ọmọ ayé fún àwọn ẹlẹ́bọ tí tí wọ́n fi gbàgbọ́ nàṣàrà tún nígbàgbọ́ kò nígbàgbọ́ òun náà lè fẹ́ ó dìgbà tó bá ṣe kí ni tó bá gbàgbọ́ wọ́n ní torí pé alikọ̀wáàmà ìdàwó ìjẹ́ ìdarí ilé leadership nù lé ọwọ́ ọkọ lọ́wà wàlúmọ́dé àtùmọ̀ àmúra tún bí amúre yìí obìnrin a máa pa á láṣẹ ni bóbìnrin bá gbé ìsìláàmù lọ́dọ̀ ẹni tí ì ṣe mùsùlùmí arákùnrin yẹn ìsìláàmù lọ́wọ́ ẹ̀ wọ́n bá ti lọ dé ìjọsìn náà ni wọ́n máa sọ fún un pé àwọn fámìlì tí yẹn wá ni yẹ́wọ́n ni ah òun mọ̀ ń kírun ni why òun ọgbà kìíní kan sáyé ẹ̀ irú rọ́bìṣì òní ẹ sẹ́yìn lọ́kọ ni abóhùn lọ́kọ sóhun ní darí ilé ni abẹ́yìn wáyé sẹ́yìn fámìlì tẹ́wà lọ lọ́tọ̀ọ̀tọ̀ yọ padà padà síbi ẹ̀sìn ọkọ ẹ̀ ọkọ yẹn padà sọdọmọ jahannama ọkàn dá mi lójú lọ́dọ̀ àwọn bàbá wa kan kọ́ lọ́ọ́ máa fẹ́rí jì wọ́n ọmọ àwọn kan ó sì ní kiri yóò lò wọ́n fẹ́ kiri yóò wá wá sílé wọn ó wá bẹ̀rẹ̀ sí sọ fún bàbá pé yọ́mọ sẹ̀sìn o yọ́mọ kírun ẹ yọ́mọ lójáàbò ẹ kọ́dà lọ́dún ni òun ràn mọ́kà ó sì ràn mọ́kà lọ́tọ̀ ni ẹni tàwí lọ mọ́kà ó sì darí mọ́kà ọdún kìíní ọdún kejì ìjáàbù péńpé péńpé nígbà ọ̀yá síkáàfù Allahu akbar nígbà lọ arábìnrin padà kú sí ọlọ́njẹ́ ńlá ti bọ̀tá dáadáa

ọmọ náà ni wọ́n ayà tó kílẹ̀ ànú kura sọ́tùlẹ̀ bá yìí náà ẹ̀yọ́ máa yá mi. nílẹ̀ yorùbá ẹ máa wá gbọ́ táwọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn máa fi eré ibú tí wọ́n máa fi rẹ́rìn tí wọ́n máa fi àdánwò tí wọ́n máa fi sọ pé kò sí kankan bẹ́ẹ̀ obìnrin ọ̀lẹ́sìn wọ́n ní ẹ̀fọ́ ńlẹ̀ o sílífà kàfáyà ẹ̀sìn tọkọ bá ń sìn ní ẹ̀sìn rẹ o toróbìnrin ọ̀lẹ́sìn o ibi tọ́pọ̀lọpọ̀ ti sálọ àwọn òbí ọ̀rọ̀ òye wọn wọn ò rí ìdánilẹ́kọ̀ọ́ tó yanjú ní mọ́sálásí àwọn àfáà gan ọ̀rọ̀ dàrú mọ́ lọ́wọ́ òun gan ni ọ̀lọ́ bí wọ́n ti ń so ìgì jọ́ mọ́ pé ah, ah, eh, eh, Sunday sórí abusa abusa ní máa ń kírun ọ̀gbọ̀nà mọ́mọ́ kírun lọ́dọ̀ rẹ̀ pẹ̀lẹ́ ó ti kí ó ti kí tán ó ti kí tán láti láti àlọ́ ti bẹ̀rẹ̀ sí kí àfáà tí ọ̀tá nǹkan mọ̀ ẹni tó yẹ kó wọ́n tú láwà nílérí ẹ̀ wọ́n fi ọjà àròlé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sì jòkó lérí àga anabiwa muhammad sallallahu alayhi wa sallam so igi ọwọ́ mú èèyàn ọwọ́ ń so igi fún ẹni tí ó mú èèyàn kúrò nínú ẹ̀sìn tó ń dìfẹ́ǹd lọ sínú ẹ̀sìn míì tí wọ́n ní kọ́ wá panẹ́ ẹ̀sìn òye jẹ́mọ́ ó ti disappoint anabi sallam afa ó ti disapọ́ǹtì ọlọ́run kọ́dà ó disapọ́ǹtì ara rẹ̀ tó o bá so iye ọmọ mùsùlùmí fún ẹni tí ń ṣe mùsùlùmí táàfù máa fi obìnrin lẹ́sìn ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni adéyìn àtàlìjànú fẹ́sìn obìnrin ò sínú èèyàn ọlọ́ni wa ma kana li mu'minin wala mu'mina ọlọ́wọ́n bá ní kọ̀tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àtolùgbàgbọ́ òdodo lóbìnrin lọ́kùnrin àti lóbìnrin ọwọ́n lóbìnrin ọ̀dẹ́sìn ọlọ́run kò tọ́ fún wọn ìdá kọ́tọ́ lọ́hùn wa rasuluhu amra tọ́lọ́mbá ní báyìí ní kẹ́ ṣe nǹkan an yakuna lahumul khiyaratu min amrihim káwọn wá ṣe tí wọ́n bá mi wa man ya'si Allaha wa rasulahu ẹni bá ń ṣe ọlọ́run tí ń ṣe ànábì faqad dalla dalalan mubina ó ti sọnù gan suratul ahzab chapter thirty three verse thirty six ibẹ̀ lọ́lọ́run ti ń sọ pé obìnrin ní kíni obìnrin lẹ́sìn ẹ má sọ bẹ́ẹ̀ máa wọ ẹni bá ń sọ bẹ́ẹ̀ ní kọ́dákẹ́ ipe àlìjánà tọkùnrin ọwọ́ lóbìnrin náà ó ṣe kí ni ní ọwọ́ náà ni mùsùlùmí náà wọlé mùsùlùmí àti wọlé mọ́mìnì náà àbí wọlé mọ́mìnì àti wọlé kọ́ni tí náà wọlé kọ́ni tààtì wọ́sọ́ ìmí náà wọ́sọ́ ìmá àti wọlé hábìrì náà fúrújà wọlé hábìrì náà wọlé zákìrì náà láàkẹ́rì àti sẹ́ni tí tí obìnrin àádọ́láhùn láhùn ọlọ́wọ́ bá ní àpèsè àlìjánà fún gbogbo wọn àforíjì àtàlìjánà ọlọ́wọ́ ipò tọkùnrin wà lóbìnrin wà nínú ẹ̀sìn ẹ wà ní májẹ̀mú ṣurutu zawaji rajuli lil muslimi mina nasraniyati wal yahudiyya ẹni bá wá fẹ́ fẹ́ kọ̀ǹfọ́ tó fẹ́ fẹ́ Elizabeth tó fẹ́ fẹ́ ẹ́ Jìnẹ́tì ìmàkà ọ̀fẹ́fẹ́ àbí wàá gbọ́ májẹ̀mú tó wà lábẹ́ májẹ̀mú tó ṣe kí ni tọ́wà lábẹ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ ash-shartul awwal an takuna kitabiyyatan wa laysat mushrikatan wala mulhidatan àwọn afẹ́ wọn alákọ̀ọ́kọ́ ni pé ẹni tó fẹ́fẹ́ tí ó jẹ́ kìrìsìtẹ́nì àbí yahudi yẹn jù yẹn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó nígbàgbọ́ nínú ìpìlẹ̀ ẹ̀sìn wọn tó gbà pé ọlọ́run wà tó sì gbà pé ọ̀run wà kò gbọ́dọ̀ jẹ́ kiri yóò àbí jù tí mẹ́bọ papọ̀ mọ́ ẹ̀sìn tí ń ṣe bí àwọn tá máa lọ lè wẹ̀ lódò ìmì òní dákọ wọn ẹ̀yin náà mọ̀ wọn tí wọ́n máa ń sara wọn kankan létí omi àwọn ẹlẹ́bọ làwọn yẹn wọ́n yìí ṣe kìrìsìtẹ́nì òrìjìnà ìní dákọ ẹ̀yin náà ti mọ̀ wọn tọ́lọ́lọ́ sọ pé wàlímọ́ sọ́nà ó tún kìtà bàmí kọ́bìlì kún àwọn tá a fún ní tíra síwájú yín tí wọ́n sì nígbàgbọ́ nínú tíra yẹn ọ aṣọ àdàkọ torí kìrìsìtẹ́nì tí ò ní máa gúnṣẹ́ bàbá pásítọ̀ gan rí èèyàn máa fàndésàn Allahu akbar wọ́n máa lọ lè sóògùn tọ́ bàbá rí tó pé bẹ́ẹ̀ wọ́n ní májèmọ́ alákọ̀ọ́kọ́ náà mọ́jẹ̀mọ́lẹ̀ kejì à ń tẹ̀kún náà àfihàn mọ́sọ̀nà láàzánìyà kọ́ jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ìbá sùn wọ́n ìbá látẹ̀kọ̀ kìí sùn ní sínà kìí ṣe kìrìsẹ́nì onísìnà kìí ṣe kìrìsìtẹ́nì tí wọ́n máa ń gbé tí wọ́n tún gbé kalẹ̀ tọ́jú gbogbo ṣíríìtì wọn pé àwọn ọkùnrin mẹ́rin márùn mẹ́fà iná ni wọ́n ti wọlé bá tọ́mọ́ra tí èṣe wọ́n wọ́n nítorí pé tọ́jọ́ lọ́wọ́ sọ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ká sí náà sí kankan gbogbo àwọn tí ń sasẹ́ wọn sí ẹ̀rí fún àwọn lọ́pọ̀ nù wọn kẹtorí haúsá fatima kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lẹ́mọ̀ ara wọn yìí àwọn ni wọ́n pọ̀ jù ọlọ́ni wàlímọ́ sọ́nàtì mìnà lẹ́dínà òtúlì kìtàbà mí kọ́bìlìkù wàlímọ́ sọ́nàtì ọlọ́run láwọn tí ì èyí tí o ti gbọ́ pé wọ́n ní oyún ẹlẹ́ẹ̀kẹta ló fi sẹ́ mọ́débẹ̀ kò tó wá rí orin jìnnà o lè padà rí tó bá dé pé tọ́fẹ́ sí náà wọ́n ní dáàfin mọ̀ pé káfẹ́ wọn yìí ṣe haram ọkàn lófin Uzaifa ibnu Yaman inú àwọn sahaba tí wọ́n súnmọ́ ànábì pẹ́kípẹ́kí ó lo ayẹ ọfẹ́ yahudiya ń ṣe lọ lọ́lẹ̀ ṣe ẹ̀sìn ìsìn darí wálé àfáàná lọ mọ́sálásí wọ́n pàdé Umar bin Khattab lọ́wọ́ kọ lẹ́tà sí àfáwà Hudhayfa ó ní yá Hudhayfa ó lè mi Umar èmi ń gbọ́ onímọ̀ràn wa Hudhayfa khalli sabilaha ọ bá sì fi arábìnrin yẹn lẹ́kọ́ máa bá tiẹ̀ lọ Hudhayfa wa kọ lẹ́tà padà sí Umar ó ní annaha haram sóòrò pa aráàmù ní jẹ àbá aráàmù Umar ní láàásọ̀ ọmọ annaha haram ní ìsọpọ̀ ara mú ní aláàánú ní walakin ni akhafu an ta'ataw al-mu'minati minhun àmọ́ tí ń bà mí lẹ́rù ni pé kọ́ máa jẹ́ pé àwọn aṣẹ́wó inú wọn iná lọ́wọ́ yín bá o tí ó máa wá bímọ fún yín láì ṣe pé ní ẹni al-mu'minati mu'minati pọ̀ nù wọn gan-an nílùú èbó lérí nẹ́ẹ̀tì lérí íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀ mọ mẹsáàdì ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀ lè rí mùsùlùmí mùsùlùmí kọ̀ọ̀kan lẹ́fà ó ní sípò àwọn lẹ́rù nu wọ́n ní òsín fà padà wá yọ̀ǹda ẹ̀ pé ah ọlọ́mọdé àṣìmú tọ́lọ́lọ́ ti ní azáni ẹni tí ń ṣàgbèrè lọ́kùnrin láàyè nkehùn ńlá azáni yàtọ̀ ní àwọn mùṣírikà kò gbọ́dọ̀ fẹ́ ẹni tí ń ṣàgbèrè lóbìnrin kò sì gbọ́dọ̀ fẹ́ alẹ́bọ afáwà òfèéfà nábà yọ̀ǹda rẹ̀ sẹ́mu pé wọn ò pé lára mu àmọ́ òfin tó wà lára ẹ̀ ó náà ni pé sáwọn ní sì mú òfin ẹlẹ́kẹta àǹtẹ̀kùn náà kò wá mọ́tò bíi yẹ́dẹ̀ rọ́jò kọjá pé leadership nulẹ̀ ọkùnrin yẹn tó fẹ́ fẹ́ sadé àti kọ̀ǹfọ̀tàwì ọkùnrin yẹn kọjá ẹni tí akínyàn ọkùnrin tí ó fẹ́ tán tí ó sì tẹ̀lé rìbá fún tí arábìnrin yẹn ò ní nípa nǹkan kan nínú ilé lérí ẹ̀ àbí lérí ọmọ ẹ̀ èyí náà tí ọ̀ wá wọn àrìjálù qawwamuna 'ala an-nisaa nítorí pé ọkùnrin ní máa ń darí obìnrin kìí sọ obìnrin ní máa ń darí ọkùnrin gbogbo owó ọkọ tóbìnrin bá ń darí máa lè ṣàdúrà ọkùnrin mélòó lọ́wọ́ ló ń gán fún rẹ̀ ló ní action tó lè fẹ́ kọ́ńfọ́n àti sadé tí wọ́n máa lọ sọ́ọ̀sì gọ̀ǹgọ̀sún ló pọ̀ gọ̀ǹgọ̀sún ìjìdà rẹ̀ ẹ̀rí tí wọ́n máa lọ gọ̀ǹgọ̀sún ìjìdà rẹ̀ bó ni arábìnrin olórí ó ní ẹni náà ni ah ìwọ ah ó máa yẹ láìsẹ̀ nípa Islam ìwọ <laughs> bó ṣe wáyé ọmọ padà ha koran ẹ má ẹ má da ẹ má tra yẹ ọmọ padà ẹ má ah bó ṣe ó ti sọ fún mi kó ọmọ ti fila ìwọ tó fi òye ìwọ tó dé pé tó bá ní wọ́n kó mú kírẹ́dìtì five hundred naira bá mi ní gbàgádà nísinsìnyí nísinsìnyí tọ́mọ fẹsẹ̀ rẹ lọ tó ní wọ mọ́tò ṣé yìí ìwọ lọ fẹ́ kiri yé. májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta yìí pé yóò jẹ ọkùnrin tó jẹ́ akin akin mẹ́rin lọ́wọ́ wà lédílé jama ẹlẹ́kẹrin alatakun na nasaraniya tan haribiya kọ́mọ jẹ́ na obìnrin tó jẹ́ pé àwọn ìdílé wọn àbáwọn ilé ìjọsìn wọn wọn ń jà wá lógun nígbà wọ́n ń jà lógun wá kan nínú wọn sọmọ pé wọ́n ti ṣẹ́gun rẹ̀ òun kàn rárá tàǹkan sọ́bẹ̀ fún innama yanhakum anil ladina qatalukum fid din ọlọ́run bá ní ah, mo ní kẹ́ ẹ ṣe dáadáa sáwọn tí wọ́n ìṣẹ̀lẹ̀ sìn ẹ ṣe dáadáa sùn àmọ́ àwọn tí mo ní ẹ má ṣe dáadáa sùn òun làwọn tó jẹ́ pé wọ́n ń bá yín jà nínú ẹ̀sìn wa akhrajukum min diyarikum wa da'aru ala ikhrajikum an tawallawhum tí wọ́n lé yín kó lù tí wọ́n sọ̀tà yín tí wọ́n digun jà yín ọlọ́run ẹ má bá wọn yín ṣe bóòlù yín sọ wá fẹ́ nú wọn kọ́mọ jẹ́ kọ̀ǹfọ́ tó jẹ́ pé àwọn àrán rẹ̀ àtàwọn ìlú rẹ̀ wọ́n jẹ̀ wá ní ogun ogun olótógun kìrìsìtẹ́nì lérí mùsùlùmí lágbàláyé ni àti amẹ́ríkà àti usa àti russia àtàwọn manafiki un àwọn olè àwọn àkà wọ́n máa dógun lẹ̀ lágbàláyé mùsùlùmí kálẹ̀ máa ta nǹkan ogun fún wọn àwọn ni wọ́n sọ pé olè wá gbé àwọn náà sọ pé olóko wá mú jamaa musulumi àwọn àlùfáà wa wọn ni tọ kọmọ jẹ ẹni tí wọn ń jàyín lógun nínú fámìlì wọn àbí nínú ilé ìjọsìn wọn ẹlẹ́ẹ̀karùn-ún alla takuna fi dhalika fitnatun wala dararun muhaqqaq èyí lọ́wọ́ gàdí wọ́n ní kí ọ má jẹ́ pé fìtínà kan ó bá ọ nípasẹ̀ rẹ̀ kó o ti fọkàn balẹ̀ lérí ìnira òkan ò ní bá ọ bá àwọn ọmọ rẹ̀ tó bá wọlé kọ́ fọkànbalẹ̀ pé fìtínà ẹ̀sìn ò ní bá ọ ayé rẹ̀ ò sì ní bàjẹ́ sí àwọn ọmọ rẹ̀ wọ́n sì ṣéèfù níbi àdéhọ́kàn tó gbé wálé yẹn tọ́lá níbi nílẹ̀ àbúrọ̀ra wọlé àdúrà ẹ má nira yín la má fọwọ́ ara rẹ̀ fa ìnira wọnú ayé ara rẹ̀ àwọn àlùfáà nínú usul wọn isti'malu mubahati kulliha muqayyadun bi adami darar tí wọ́n bá ní wọ́n sìnkan fún wa lẹ́tọ̀ọ́ ká ṣe gbogbo ẹ̀tọ́ tọ́lọ̀ ní òun ṣe lẹ́tọ̀ fún wa ká ṣe kò gbọ́dọ̀ sí ìnira pè fún wa tí ìnira bá ti wà nínú níta ṣe lẹ́tọ̀ yẹn àní ṣe kíni àní ṣe bá kìí kí sọ̀rọ̀ yẹn lọ́lọ́run tó ń sìn ọlọ́run ní kò ṣe lọ́rọ̀ yẹn fún wa ọlọ́run ṣe lẹ́tọ̀ ni tọ́ba tí wàá jẹ́ pé nǹkan tí wọ́n ṣe lẹ́tọ̀ fún wa ìnira tí ó wà á tàti bẹ̀ wá fún wa yóò wà á burú jáì tí ó da ayé wa àtọ̀run wa rú wọ́n ní nǹkan tí wọ́n ṣe lẹ́tọ̀ yẹn ká fún fi lẹ̀ nígbà tó jẹ́ pé obìnrin kúkú pọ̀ kìí sàwọn nìkan ló wà ní ilé ayé wọ́n ní tọba gbà pé tó àà ah, ah, Elizabeth yìí àà ah, bó ṣe wà yẹn kò sí fìtínà kan tí ó kó ọ sí kò sì sí fìtínà kan tí ó kó àwọn ọmọ rẹ sí kò sí fìtínà kan tí ó kó fámìlì yìí sí ó tutù bí omi àbò kò sí gbé bá ní òjòkó náà ní òjòkó wọ́n ní tọba ti dá ọ lójú àmọ́ aláwùjọ wa ní ìjẹma sọdájú sọdájú sọdájú sá ta ló dá lójú pé òun ọ̀fẹ́ wọn mùsíbà ò sì ní sọ nítorí pé ẹ̀sìn wa a máa lérí àlàáfíà ni a sì máa lérí karọ́mọ́ ni wa a sì máa lérí kẹ́sìn wọn má bàjẹ́ kọ́rùn wọn má ṣe kí ni kọ́ má bàjẹ́ níta wọ́n wá ṣe lọ́tọ̀ fún wa tá a wá fẹ́ ṣe tí ó wà á kún nira bá wa kí làwọn kún ṣe é fún èyí tí ò sí rọ́bẹ̀ òun náà ni pé dọ́ra ìnira pọ̀ tó wà ń bẹ̀ nínú àwọn ìnira yẹn alákọ̀ọ́kọ́ àwọn alifẹ́sì wọ́n làwọn ṣe research wọ́n làwọn rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá fẹ́ àwọn tá a wí òun náà padà máa lọ lé ìjọsìn wọn léyìí tí ó kílẹ̀ àti everybody àyùbá akọrin ṣe jẹ́ pé ìsìláàmù rẹ̀ náà tẹ́lẹ̀ náà ìsìláàmù ségesège náà ẹ̀hẹ̀ ìyàwó ẹ̀ lọ́sọ̀ di kiri yóò báyìí jama Mr Johnson ẹ̀ ti ń jẹ́ nǹkan ó ti wá ń jẹ lójú pálí rẹ̀ báyìí àwọn ń bẹ lọ́nkọ́lọ́mọdé ó a gbé sídi rẹ̀ wá fẹ́ wo ẹgbọ́n tí ń sọ aburú kan tó wá sọ jáde lẹ́nu ni pé òun ọba ti di mùsùlùmí ti pẹ́ àmọ́ ẹ̀rù ń bà wọn pé àwọn mùsùlùmí wọn lè pa òun òun lè má lọ́jọ́ méje àmín ní òun ọba ti di kìrìsìtẹ́nì ti pẹ́ ó ní òun ọba ti di kìrìsìtẹ́nì ti pẹ́ ti pẹ́ láti fi ten years wọn ọba ti announce àmọ́ ẹ̀rù wọn àwọn mùsùlùmí ń bà wọn ká má pa wọn sáwọn máa ń pẹ́ ni tó bá change sí ìbá filẹ̀ fún ọba tiẹ̀ lọ àti ní lábẹ́ ìjọba ṣẹ̀ríà ìwọ náà sì sí lábẹ́ ìjọba ṣẹ̀ríà ni wọ́n fi yìn ní fi lẹ̀ tí ì ṣètì wáyé nílẹ̀ máa wà àwọn afá ti gbé ṣeré tẹlifíṣàn àwọn afá súnà ti sọ̀rọ̀ lórí ẹ̀. wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lé ní ọ̀lẹ ni wọ́n bọ́ bá yá lẹ́rìí pé bọ̀wá mọ́sálásí má lẹ́bàá rí dọ́wà ni wọ́n ti pè ń padà ìyàwó tó fẹ́ tó wà dẹni tí wọ́n pè padà ìnira nu àbí ìnira kódéhùn ẹ̀hẹ̀hùn àjẹ́ pé ìnira wà ń bẹ̀ ọlọ́ni wọ́n dá tẹ́mú tún na ìlà wa antum muslimun ọlọ́ni ẹ mọ̀ kú o iṣẹ́ tó bá wù ẹ́ ṣe ìlú tó bá wù yẹn lọ ẹni wù ẹ́ tó bá wù yẹn ẹ máa gbà lọ àmọ́ ẹjọ́ dá ẹ̀sà kù sá ẹ̀sà máa kù lé nínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam tó bá jẹ́ pé arákùnrin yẹn náà wàá sọ dé lórí ibú tí sòro dé ṣe tí ọmọ sọ fún ọ pé ah mo bọ̀ wá sọ́dọ̀ wa làgbà wọn o ah bàbá yẹn ń gbóná o ọmọ ògùn gan o ọmọ ń padà o ọmọ ń wọ́n ọmọ ń ṣe mẹ́rẹ́kù ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lé ní wọ́n ń padà ń bá a lọ. ń bá lọ ẹlẹ́ẹ̀kejì jama la'alla al ya yadhhabuna ma'aha ila al-kanais hadha yahduthu kathiran wọ́n ní bí wọ́n bá sèfù lọ́wọ́ ẹ̀ ọmọ rẹ̀ lè má sèfù yóò máa kó àwọn ọmọ rẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní àwọn lọ́wọ́ ti tẹ̀ pé àwọn ọmọ ti ń madam kí wọ́n fún wọn ó yẹ káyé ti da báyìí lọ àkọ́bí àbígbẹ̀yìn èwo ni ò ní ìdí àdúrà ní wọ́n fẹ́ lu jìbìtì wọ́n wá pé àwọn àkọ́bí ọmọ àkọ́bí ọmọ àkọ́bí ọmọ àbígbẹ̀yìn ọmọ ẹ̀fẹ́ kọ́ da fóun. lọ́wọ́ padà yẹ́ wọn a máa wọn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ torí ó nígbàgbọ́ ń bẹ̀ ìgbàgbọ́ rẹ̀ tó mọ́ bẹ̀ ó sì fẹ́ kọ́ da fọ́ mẹ́ yóò máa kọ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ tó fẹ́ kọ́ àkùrá yóò máa kó lọ síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn afáàní sùn tẹ́rẹ́bíyàtì lè àwòlá ẹ̀ lè rọ́ọ̀kan tó wà nulẹ̀ torí ìgbàgbọ́ tó wà nulẹ̀ ìgbàgbọ́ oríṣi méjì ìgbàgbọ́ kìrìyó àti ìgbàgbọ́ islam ìwà apc méjì lẹ́ẹ̀mọ́ wò ìwà islam àti ìwà kìrìyó àwọn ọmọ wa nímọ̀ yìí tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe àwọn ọmọ wọn wà confused bàbá ní kí wọ́n wo lecture ìyá ní kí wọ́n wo eré drama bàbá ní afzọ ọyá ọyá use your jab now now now ìjáàbù rẹ ọyá lónìí sí bàbá jáde sáà nìyá ní orú ẹmu yìí ni ẹ wá àwọn àwọn free asmat ọyẹ òfò táwọn èèyàn ń ṣe ní jama nǹkan lọ́mọdé abá ní ṣe wọ́n ní child of bringing nínú ilé ẹ̀rọ nínú táwọn fàkà ìdá hadasa sọlá bẹ́ẹ̀ bá wá ti fọ́ ṣàrà yín káfí wàhálà ṣẹlẹ̀ yóò wá kó àwọn ọmọ rẹ̀ lọ́dọ̀ àwọn jama wọn yóò kó àwọn ọmọ rẹ̀ lọ́dọ̀ ìjọ wọn ọmọ rẹ̀ abdulrazak wọ́n wà fún lókọ̀ mi ah, ọlọ́mọjọ́ sẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wọ́lọ́ ibrahim wọ́n wà sọ lókọ̀ mi ahmad wọ́n sọ lókọ̀ mi ọmọ tí ń ha kura yọwọ́ adẹni tí ń jó nídìí jìtá àti piano ah, mọ́fàdánwò rẹ̀ mẹ́bí kọ̀ọ̀kan wọ́lọ́ nínú táwọn alifáàkà tẹ́kítọ̀ anúsà fi bana tilẹ̀ mọ́sánná tilẹ̀ mọ́mìnà nígbàtọ̀ wá fi àwọn olùgbàgbọ́ òdodo lẹ̀ lóbìnrin à ń sọ fún ọ pé dífọ́síwà tọ́jẹ́ mùsùlùmí Eh, widow wà tó jẹ́ mùsùlùmí àwọn sisters wà tó jẹ́ mùsùlùmí wọ́n sì pọ̀ rẹpẹtẹ ọwọ́ fà wọ́n lẹ̀ ọwọ́ lọ lè mú ẹni tí wọ́n máa pàtẹ́wọ́ ṣé òun dìkún problem àlòmọ̀ ni àbọ̀nyọ́kù ọlọ́run sì sọ lákọ̀ọ́kọ́ kó tó ní ẹlẹ́fẹ́ wọn wọ̀lẹ̀ mọ́ sọ̀ náà ti ẹ́ mínà lè mọ̀mìnà àwọ̀lẹ̀ mọ́ sọ̀ náà ti lè mọ̀mìnà lọ́lọ́run kọ́kọ́ dákọ̀ọ́ àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àṣẹlẹ́tọ̀ àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin tí wọ́n máa ra dúró àṣẹlẹ́tọ̀ fún yín kó tó wá sọ àwọn tí ì ṣe mùsùlùmí wọ́n ètò ọ̀kọ́kọ́ mú tálákọ́kọ́ yẹ tó fi ajẹ́ pé ìdí ẹlẹ́ẹ̀kejì ni ọ̀wá lọ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí nínú àwọn àìgbésìn yìí tó wà láwùjọ wa òun náà ni pé a máa wò ó pé àwọn ọmọ tí ì ṣe mùsùlùmí yẹn ó ti mọ̀ bá rẹ̀ ṣe tó ó ti mọ̀ bẹ́yìn ẹ̀ ṣe tó ó ti mọ̀ bí àyà rẹ̀ ṣe tó ó ti rọrùn ẹ̀ ó ti rí gbogbo orun eré ẹ̀ àmọ́ sísà ò rí nǹkan kan bẹ̀ ìròrí burúkú ni àwáwí ni ọmọ tá a bá fi gbó fẹ́ ìran ni ó ṣe kíni ìran ni ó wọ̀ lọ ẹlòmíì àdánwò ti rán lọ́wọ́ báyìí lérí súnà tá a láǹṣe àdánwò mistake àkọ́kọ́ ni ọ̀tẹ̀ sí súnà ìyàwó lòun ò ṣe kì í ṣe kiri ó lè yí ni o mùsùlùmí náà ni o ọlọ́bẹ̀ ni o ó lòun ò ṣe òun òun ṣe súnà rẹ̀ àbí ká tó wá pé ẹni tí wọ́n ṣe gbóòórùn alhamdulillahi rabbil alamin rẹ̀ àwọn àlùfáà ní àwọn obìnrin tó jẹ́ mùsùlùmí wọ́n lélẹ̀ púpọ̀ tí wọ́n bá fi wọ́n lẹ̀ tó lè mú ẹni tí ì ṣe mùsùlùmí adẹ́pẹ́ ọ̀n contribute sínú problem nínú Islam ẹlẹ́kẹfà àwọn àlùfáà wọ́n ní fashalu kathiri minal muslimin ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n dá o àwọn ẹyọ kan nínú ọgọ́rùn ún lọ succeed ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n padà ní problem nígbẹ̀yìn ayé nítorí pé islam fún ọ nígbà láàyè kó fẹ́yàwó jẹyọ kan lọ típa rẹ̀ bá gbé tálàfíà wà tó sì lówó tó fi jí òfi jẹun ọwọ́ àdó fẹ́ ṣe ó sì ti kọrùn bọ rẹ́gísírì níjọ́ tí ẹ lọ ó ti kọrùn ara ẹ bọ́ sọ lọ ó sì ti sáyìn wọ́n sì ti sọ fún jọ́nà pé tí wọ́n ti bírèkì law, half of your property is going to belong to la ilaha illallah arábìnrin yẹn yóò gba ìdajì gbogbo lẹ́rẹ́ àti ilé ẹ̀ tẹ́lifù ti há ó ti há wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn tó wà nínú èbó tí wọ́n dán wò wọ́n ní wọn gbádùn wọn láì fún wọn dàárọ̀ yìí gbogbo tẹ́sán ní ká ṣe òun sọ pé òun ọ̀gbà òun sì fẹ́ ṣe láti fi tẹ ọlọ́run lọ́rùn àwọn àlùfáà ní nínú ẹ̀ òun náà ni pé ádámù tàfà omi wal mushajara ogun wọn máa ṣẹlẹ̀ nulẹ̀ tí ẹ̀sìn bá ti yàtọ̀tọ̀ àwọn olówó wọn ní the family pray together stay together family tí wọ́n bá jọ ń dájú kọ ọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀yọ̀ kan wọ́n pẹ́ pẹ́ pẹ́ àmọ́ eléyìí òun ní orúkọ jésù lòun ọ̀ máa pè é ìwọ sọ pé orúkọ àlá lọ́mọ sí kíni lọ́mọ pè àwọn tọ́rọ tó wà ń bẹ̀ nìyẹn o àpé haramu ni o àbí sẹ́gbà ti yanjú ẹ̀ àmọ́ bí tọ́rọ tó bá ti wà ń bẹ̀ fún ọ ó ti di kíni ó ti di haramu nítorí pé ẹ̀sìn gan kò fara mọ́ ìnira ìwọ fẹ́ ka Kùránì Allahu ala kulli shay'in qadir lòun bá kúnlẹ̀ lórúkọ mìíràn lórúkọ mìíràn lórúkọ bàbá lórúkọ bàbá lórúkọ ẹjà ẹ padà jà àfi tó o bá gba kùránì gbọ́ dáadáa lókun wọ́n ní bísímìláì lórúkọ ọlọ́run òun ní lórúkọ jésù ẹ di kìrìsìtẹ́nì ó fẹ́ kìrìsìtẹ́nì kí mùsùlùmí ó ṣe kí ni kò fẹ́ mùsùlùmí àwọn afáàní wọ̀lẹ̀ aslam wọ̀lẹ̀ àríyá òun ló fihàn lọ́kànbalẹ̀ jù ló sì fún yàn lálàáfíà jù níjọ́ pọ̀ mọ́ yín àwọn afáà wọ́n láàárọ̀ wọ́n ní sọ̀mọ́ iná ha wọ́n sọ̀mọ́ lókọ́ nígbọ̀dọ̀ wọ́rọ̀ lẹ́ jagbenegbìyàn gbọ́ngirigbì jésù jésù jésù jésù kàtà iwájú ilé rẹ̀ musiba àwọn tí wọ́n ń bẹ nínú wàhálà yìí lọ́wọ́ báyìí wọ́n máa kan sára pé àfà ààrẹ ni sọ fún wọn gbà ni bàbá mà ní àbá ti ṣerú ẹ̀ ó ti dìtìjú àti kására ọ̀fẹ́ dé ń sùn jọ máa pariwo ìwọ ń ṣàdúrà lóru àbí òun gbòòrò lóde ẹ sì níṣòro ọ̀ràn yẹn ní kẹ́ níṣòro ọwọ́ abẹ́rẹ́ ṣíṣe kí ni ni wọ́n ń wọ́n òróró àdúrà sí ọ ní èrí omi àdúrà omi àdúrà gbogbo àwọn àjẹ́ tó wà níbí gbogbo wọn jáde àwọn oṣó gbogbo àwọn ìdílé gbogbo ogó omi tẹ́ẹ̀kì sínú yàràbà gbogbo ẹ̀ kọ́ bá jáde kọ́ ẹ̀ jà ẹ̀ ṣe kí ni ẹ̀ padà jà torí wọ́n sọ pé ta ní sí ọ ta ní sí ọ gan ọ̀kan nínú àwọn bàbá kan nínú àwọn bàbá tó súnmọ́ dáadáa alhamdulillah ọlọ́run ti padà sí ìdáyà fún obìnrin wọn ó ti ń ṣe islam wọn lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ò ní fara ẹ̀ balẹ̀ òní wọn ta ọlọ́pàá ọ̀la wọn sẹ́mẹ̀mẹ̀ àti ẹlájọsùn ní eribẹ́ẹ̀dì bóò lọ bá ṣe bá àwọn tí ọba èmi wàhálà ní ọjọ́ máa àwọn tó ń bẹ lọ́wọ́ ìfàgbọ́lọ́wọ́ sàbàdì yọwọ́ kò mẹ́ àwọn olùfà wọ́n ní ara ẹ̀ náà mi torí ọ̀nà yẹn ò papọ̀ tọ́wọ́ padà wá yá tọ́wọ́ ní èmi ò ní wòran o ẹ wá rí pásítọ̀ wa o owó ní láyé pásítọ̀ awúzùbìlà èmi ò lè lọ ẹ̀mí ìdí ẹ̀ wá tọ̀ta ọmọ tọrẹ ni bọ́bá wa kú arábìnrin ọmọ sọ pé sí mo sọ fún yín pé ká lọ ẹ̀ lọ ṣe ti páàsì a sì kọ́lẹ̀ ìjọ tó mọ òkun ìjọ tí ó kù ìbá ìjọ pásítọ̀ ìjọ tí ó kù ilé òdíṣẹ́ tó jàmáà láwùjọ tó wáyé lásìkò àwọn òṣèlú akin làwọn gọ̀ǹgọ̀ sí lọ́pọ̀lọpọ̀ yìí akin ọ̀yẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú dáwọn fáka rubama tatahawwal baytahu ila al-kanisa sábàdà Allahu akbar aw ba'dahu wọ́n ní ọ̀pọ̀sibù kọjẹ́ pé inú ilé rẹ̀ wọ́n padà lágogo gbẹ̀yìn mẹ́ nígbà tí o bá kú tó jáde láyé tí ò ṣe agbára mọ́ tó ti wà nínú sáré ẹ̀rọ màá ìwọ lọ wá nílé tí wọ́n ti ń ṣe ẹbọ tí wọ́n ti ń ṣe kèfèrí ẹni bá kọ́lé fún àwọn kèfèrí yóò máa gba aládàá rẹ̀ nù sáré sọ́dáka járí àti ẹnu kọ̀ntínọ́tàlì ti tiẹ̀ tí wọ́n ṣe òun náà nílé rẹ̀ tó fi ilẹ̀ tán fi ń ṣe kíni tán fi ń la gbogbo rẹ̀ ń sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo fọkọ̀ bọ ọ̀gá sọ́jà ọ̀gá mẹ́ka mo fọkọ̀ bọ láti nílùú lọ́rùn ọkọ̀ mọ́tàlá sínú ọgbà rẹ̀ èmi ò ní dáńfọ́ rẹ̀ ẹ̀yin náà mọ̀ kọ́lọ̀ ń bá ní kẹ́ èyàn dáadáa ní olódodo ni àmọ́ àwọn àfún jálàbí ni wọ́n lọ kiri ká wọn àwọn falẹ́sàlátù gbogbo táwọn sọ yọ́ kan wọn àlówó òní ṣe kèfèrí tí ibi kèfèrí ọlọ́nu kí ló ti má ní kí ló ti má kí ló bá ti má kí láǹfààní ẹ̀sùn tó ń ṣẹ̀ṣẹ̀ ní wọ́n yọ́ da ọ̀rọ̀ rúnù yọ́ da ọ̀rọ̀ rúnù jẹ́ máa mélòó ni wà nínú mùsùlùmí náà nínú ẹmọ yọdọrọ rúnà ṣé n tá à ń sọ nìyẹn yọdọrọ rúnà látàdá tó ń fẹ́ jẹ àní màdá fún ọlọ́run lọ́mọ ẹni dọ́là arábìnrin yìí ó sì ó sì lẹ́yìn ìgbà tí bàbá yìí lọ tán mọ́ṣáláṣí wọ́n sì sọ di chọ́ọ̀chì wọ́n sì ń pàtẹ́wọ́ ń bẹ̀ èèyàn ńlá nílùú lọ́rin ẹ̀yìn afá ìṣòdodo fáwọn èèyàn ẹjẹ́ àwọn èèyàn mọ ọ̀nà nínú gbó ní tẹ́ẹ̀jẹ tẹ́ mú kù sí lọ́wọ́ yín ọwọ́ lọ́lọ́wà níparí ọ̀rọ̀ mi ìjọba wá jáde láyé wọ́n wá tí òkú rẹ̀ kalẹ̀ báyìí ọ̀ lágbára mọ́ ìyàwó rẹ̀ lágbára wà lọ́wọ́ ẹ̀ yọ́ wá sọ fún àwọn afá pé ẹ má jẹ́ ń jásẹ̀ nìkan kan bí o ta ni ó kírun sí ọ̀la jẹ̀mọ́ ta ló rò pé yóò kírun sí ọ̀la ó di wọ́n ní Allahu Akbar ètò yẹn bá fẹ́ kọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ẹni ojú ẹni náà láti ṣe kíni láti mójútó owó yìí ṣòkú àbí àwọn sì máa ń ṣòkú wọ́n ṣòkú fún ọjà máa wọ́n ṣò tìjọ́ mẹ́ta wọ́n ṣò tìjọ́ mẹ́jọ wọ́n ṣò ti fọ́dún one days wọ́n ṣò sọdún kan wọ́n bá tún yá bá tún rówó rẹ̀ gbé dáadáa yóò tún ṣe ti ọdún mẹ́wàá yóò ti yí ẹ̀yìn rẹ̀ padà ìwọ mùsùlùmí tí wọ́n nígbàgbọ́ náà kàdá yìí àmọ́ ojú ọ̀tẹ́yìn mọ́ Allahu akbar Allahu akbar ẹjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹmọ́ èyí tó wá gbà jùlọ òun náà ni pé bàbá jáde láyé báwọn ọmọ rẹ̀ ọba sí Islam mọ́ bó ṣe wà nù sàárè nù ọmọ lùsì jùjùmọ̀ tó bá jọ́ lè táwọn ọmọ dáadáa tí wọ́n fẹ́yàwó dáadáa tí wọ́n bímọ dáadáa fáwọn bàbá wọn tí wọ́n ha kuraani tí wọ́n bá ń ṣìpẹ̀ àwọn bàbá wọn gbogbo àwọn ọmọ tiẹ̀ dìde kan fọ́ òdìdí sunday kò sẹ́ni tó ṣìpẹ̀ rẹ̀. àwọn wàdà bí sọ́ọ̀lì hìn yẹ̀dẹ̀ ọ̀hún la ànábì ni ìtí wọn máa wọnú fáìlì yìí tẹ́ ẹ bá kú torí tẹ́ bá ti kú kò síṣẹ́ tẹ́ lè rí ṣe mọ́ nínú tí wọn máa wọnú fáìlì yìí wọn ni sàárà tẹ́ ṣe ń kọ̀ntínú àti ìmọ̀tẹ́kọ̀ àwọn èèyàn àwọn wàdà bí sọ́ọ̀lì hìn yẹ̀dẹ̀ ọ̀hún la àbọ̀ ọmọ dáadáa wọ́n tó fi ìyá dáadáa lẹ̀ so lè expect ọmọ dáadáa èyí ò sì lè dá tí ọba lẹ́sìn bọ́ọ̀bà yìí bá lòun ṣàdúrà fún ọ àdúrà òun ò ní bá ọ nítorí ọlọ́run ọba yìí gbàdúrà kèfèrí suratu ra'adi aya fourteen ọlọ́run ní wa ma du'a'ul kafirin illa fi dalal ọlọ́run bá ní àdúrà tí kèfèrí bá ń ṣe àdàsígbó ni àdàsígbó kò ní dọ́dọ̀ yẹn ẹ̀kà ní bàbá àwọn ọmọọ̀sẹ̀ kí ní kọ́ máa sinmi lọ́rùn kò dọ́dọ̀ rẹ̀ ẹni tó fẹ́ pọ̀ lọ́n ti ń fi orúkọ kí níkà ń fi ẹbọ ń fi ń sàdúwà èyí tó wá gbàdùn ni pé olùwà jáde láyé ẹbí ọ̀wà fọ́nká àwọn fámìlì rẹ̀ wọ́n dìde wọ́n wá pé mọ́ka àwọn ọmọ yẹn mọ́kò wọn lọ sọ́ọ̀sì yóò ní sẹ́yìn lẹ́bí sẹ́yìn lẹ́yìn bíi ilé àbúrò wa wọ́n sọ di ilé àtẹwọ́ yóò béèrè pé sẹ́yìn lẹ́kọ́ nígbà tó wọn àtẹjọ́ ń jí àtàwọn jọ ń jẹ̀sẹ́ sẹ́wàá mẹ́gbà wọn tó ń bá rẹ bí kan bí sátìbọ̀tán rẹ̀ dànù bàbá tán àdókù àtìbọ̀tán wọn dáa allahumma ahsin aqibatana fi umurina kulliha ọlọ́mọsẹ̀ sátìbọ̀tán ẹni kọ̀ọ̀kan wọ́dà ọlọ́run ìta náwó sí tí ó wà fa sábàbí rí ibú fún wa láyé àtijọ́ àlìkìyàmà ọlọ́mọdé ànáwó síbẹ̀ gbogbo àwọn tí wọ́n nírú ẹ̀ lára ọlọ́mọsàbà ní yí àwọn obìnrin náà padà gbogbo àwọn ọkùnrin tí wọ́n nírú ẹ̀ lára tó ń rọ káásí ọlọ́mọsàbà ń fọ̀rọ̀ yé wọn bá mi yí àwọn náà padà àwa tá a wà ní ọlọ́mọdé ànáwó bẹ́ẹ̀ ọlọ́mọdé ọkàn wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa kí ọlọ́run kọ́ máa bá wa san bàbá wa ìmáàmù ní ẹ̀san olóore èyí tí wọ́n ti sọ fún wa.